dènà àtúndẹ̀ ẹ̀yìn báyìí On the. ẹ wo ọmọ mi wá mú ẹ ń ṣe ìyà tó dáa rárá rárá ni láti ọ̀sẹ̀ tó kọjá ẹ rí ìyàwó mi àtọmọ ẹ wá gbà wọ́n sílé ẹ dà wọ́n padà sọ́dọ̀ mi anyway kò dùn mí fún iṣẹ́ àwọn tó ní wọ́n ti sọ fún mi nígbà tí mo wá lé yín jọ sí wọ́n lé ìyá yín ògbélé ọkọ ìyá ìyá yín ògbélé ọkọ wọ́n dẹ̀ ilẹ̀ kì í ṣe ọlọ́kọ kan bẹ́ẹ̀ bá ti fẹ́ mẹ́ta mẹ́rin kì í tẹ́yìn lọ́rùn ẹ wá gbọ́ ìyàwó ọ̀lẹ́ náà ń gbà o ẹnìkan ń gbọmọ lẹ́sẹ̀ ń gbọ́ tọrọ báyìí ọmọ mi wá mú. ẹ èmi bàbá ẹ̀ tó gbọ́ èmi bàbá ẹ̀. jẹ́rìí ìyá ẹjẹ́ ìjọba oníkan fún mi. mo sọ̀tọ̀ bó sì jẹ́ ìṣàlàyé tẹnu mi. ìkejì nǹkan. ohun tó yẹ ní ṣàlàyé fún ọ náà nù ara rẹ̀ ò yá aya rẹ̀ wá mú re ilé ìwòsàn. ó dà ẹjẹ́ sọ fún yín mo ń padà bọ̀ wá mú ẹ ti gbọ́ mo ń padà bọ̀ wá mú ẹ̀yin ìyàkíyà ẹ̀yin ìyá ka ẹ̀yin aláìda yín. ó pọ̀ wá sí dáhùn tó tún mọ́ yín lára yẹn lẹ́bà tó tẹ̀yìn ọlọ́wọ́ ìdáríjì ẹ̀yìn ìkàyà yìí. ọmọ ní ìfẹ́ yẹn. yé mi rọ́ ni mo pa o mi ò mọ ẹni náà tí mo ṣe tó bá tiẹ̀ jẹ́ wípé ẹ̀ṣẹ̀ àwọn òbí tán bí mi ni mo bá má fìyà tí wọ́n jẹ mí kí ló dé ah kí lè ṣẹ̀ mí gan ṣé nǹkan tó dáa ni kéèyàn wá sílé ayé kó má kó má bímọ ni ewúrẹ́ ń lẹ̀lẹ́ bẹ́ẹ̀ yẹn á lóyún abímọ lọ́yà tó láfíà àwọn ọmọ kéékèèké kéékèèké tó hàn nídìí oyún wọ́n ń lóyún wá dẹ̀bi wá wo wèrè tó ń mọmi gọ́tà tó ń ṣàlẹ̀ jẹ kiri lórí àkìtàn wèrè á lóyún abímọ nǹkan kan ò ní ṣe kí wàá ló dé tèmi ò ṣe bí mo kí ni nǹkan tí mo ṣe gan ṣé mo fẹ́ wá sílé ayé lásán kí n dẹ̀ lọ láì bímọ ni kí ni nǹkan tí mo ṣe gan tó fi jẹ́ wípé èmi èmi ti ṣe wàhálà títí títí láti jọ ẹ̀ mi ò gbọ́ kó bẹ́ẹ̀ ni mi ò gbọ́ pa kí ni mo ṣe kí ló dé tó bá yá ń sìn wá ní ilé obìnrin ò kì í pẹ́ ṣù ṣé bí n ṣe máa wá sáyé tí màá lọ náà ní láì ní lọ́mọ láyé kò yé mi tí n bá lóye mìíràn ni mo ẹ máa take care easy ni o because kò sẹ́nibọ̀dì tọ́lọ́run dá lágùn àwọn èèyàn náà máa ń kàn true èyí tó bá dẹ̀ jẹ́ pé kẹ́ lọ sí South Africa yìí ló máa jẹ́ kẹ́ lóyún kẹ́ mọ̀ why not ẹ lọ ìnídẹ̀ wà hundred percent sọ pé kẹ́ bá lọ ẹ máa fi inú yín ẹ máa fi ṣóyún ẹ̀ máa fẹ̀yìn bọ́ ọ̀pọ̀ lágbára ọlọ́run ẹ máa lóyún ẹ máa bí wọn fẹ́ ṣe. àmì àmọ́ wọ́n sọ pé ìrètí pípẹ́ máa ń ṣọkàn láàrin ẹ mú dúró kí n. kí ni àǹfààní oògùn tí mo kójú ẹ̀ sí kí ni àǹfààní ẹgbà tí mo wá sáyé tí o sọ fún mi. ẹ máa bí mo ṣe gbọ́. dáàdi yìí tí òun ní pẹ́ dé. ẹ bá mi kí wọn wá dé ẹni mo bèrè wọn. mo jíṣẹ́ bọ̀ tó máa ronú mọ́ mi láìpẹ́ ṣe ń ṣe yìí o ẹ tí ì kẹ́ ẹ́ sí kò sẹ́ni bọ̀ tó lóun ṣọmọ fún mi ṣe gbọ́. ṣọ́ọ̀ṣì wa a máa lórí abábọ̀ ṣe. aládùúgbò mo ti bẹ́ẹ̀ ṣe ètò owó tiẹ̀ sínú àkáǹtì ẹ̀ ṣe a project àṣeparí mo ti bẹ́ẹ̀ ṣe tiẹ̀ síbẹ̀. tó bá débẹ̀ wá bá ń dì. ó wá ṣe àwọn kan tó máa ń yà mí lẹ́nu dúpẹ́ lọ́wọ́ ẹ̀ àwọn ọ̀rẹ́ mi wà pọ̀ kí n fi ló wọra wọn ṣùgbọ́n wo gbogbo àtẹ̀mí àti ẹ̀ ti papọ̀ tàbá tiẹ̀ ní kankan tí ó fẹ́ dàbí èdè àìyedè àmọ́ bá a ṣe sẹ́tù. ẹ bọ́lọ̀ ṣe dá oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ nínú àìmọ̀ iye àwọn ọ̀rẹ́ tó yẹ pé wọ́n ń fi ọlá àti ọba ṣíjọ́ ṣe pọ̀ ní wọ́n ń fọlá ìtọ̀rọ̀. omi tọrọ. á dà fún wa jù báyìí lọ. Ah, ọlọ́run tó bí o tiẹ̀ gbọ́ nípa gas project wọ́n fẹ́ award contracting. yẹn. gas project yẹn. Oh, àwọn elépo of course àwọn náà máa award contract gas. ẹ wo bí sá gbogbo orin tẹ́ ti ṣe fún mi nígbà tí mo wà ní kékeré gbogbo ẹ̀ nínú òròpọ̀ tí mo fi ń sá eré káàkiri lọ́tún lọ́sìn láti jẹ́ kí contract lè bọ́ sí i lọ. ẹ wá fi gbọ́ kínní kan títí ìgbà tí wọ́n máa fi approve contract rẹ̀ tí ẹ máa fi mọ̀ pé ó ti di tiyín ẹ ò gbọ́dọ̀ sọ fún ẹnikẹ́ni o ẹgbọ́n nǹkan tí mo sọ. mo gbọ́ sórí inú mi dùn wípé o kì í ṣe abáramóore jẹ tó yẹ tí o wá rọ̀rọ̀ ètò sọ sílẹ̀ tẹ́nikẹ́ni bá gbọ́ ta ìwọ ló sọ fún wọn kì í ṣe mi. èmi. wà láìta láì kì í ṣe mi ọládùúgbò ẹ̀kọ́ owó ọgbọ́n tí yóò bá sọ ní wọ́n ní tíṣù ẹni bá dà a máa fọwọ́ ọ̀gbọ̀ jẹ ní kì í ṣe pé káládùúgbò kan á máa rán eléyìí tó sọ yìí ọ ọlọ́run fún wa. ṣé wọ́n gbọ́ kankan pa ẹ̀. Thank you. mi ò mọ̀ rí ní ibi kankan ṣùgbọ́n ẹ̀mí ọlọ́run ló rọ̀ mí sí i ègbé ni fún ẹni tí a rán tí kò jíṣẹ́ ègbé ni fún ẹni tá a rán tó lọ jíṣẹ́ káàkiri ọlọ́run ní ká sọ fún yín pé àwọn àgbáyanu oore ó pọ̀ níwájú yín lọ́dún ìtọ́lọ́ ṣe máa ṣe fún yín. ṣé alàgbà. tí ògo ẹ̀ tó dẹ̀ máa hàn fún ayé rí ṣùgbọ́n ẹ̀mí ọlọ́run ní ká sọ fún yín pé ní ìgbà yòówù tí ẹ bá ń retí ohun kankan bó ti ń wò kéré mọ̀ tí nǹkan ẹ̀ kò bá ti tẹ̀ lọ́wọ́ ẹ má bá ẹ̀dá alàyè kankan sọ ká lè ṣe ogun and faith fún yín ẹ̀mí ọlọ́run ní tí ọmọ ènìyàn bá ti lè tẹ̀lé ìkìlọ̀ yìí ayọ̀ ni fún ọmọ ọlọ́run olúwa wà pẹ̀lú jésù àdúyìn. máa mú lórí ẹsẹ sọ yẹn mo dúpẹ́ lọ́wọ́ yìí ọlọ́run adé wà pẹ̀lú. èmi tí ẹ gbọ́n nǹkan pa ẹ̀ mi gbọ́n nǹkan pa ẹ̀ àtọ̀ mi gbọ́n nǹkan pa ẹ̀ ó kàn ta létí fẹ́rẹ́ ṣáá náà ni mo ṣe bí ẹ bó o dẹ̀ ṣe sọ fún mi ìyá lọ wádìí wọ́n kẹ́kọ̀ọ́ ti bá gbọ́ pa ẹ̀ máa jẹ́ kó gbọ́. ọmọ tí mo ní kó gbé ẹja ṣáwá ìlú à. mọ́mí ṣe rí lẹ́yìn provision yìí ni mo ṣẹ̀ṣẹ̀ lọ sí ọ̀dọ̀ màdúrà cause àwọn aṣọ táwọn ń tàn tiwọn kì í ṣe àǹkàrá téèyàn máa fi sómi tó máa bó authentic ni tiwọn so ẹ wò ṣe ṣàlàyé ibẹ̀. tí wọ́n bá ti rí yín báyìí kí wọ́n mọ̀ pé yes ìyá Bùsọ́lá ló yọ. so mọ́mí mo fẹ́ kẹ́ ẹ rán nice style àwọn nice gbogbo tó jẹ́ pé ah, mọ́mí ẹ láìpẹ́ wọn ni kí ló ṣẹlẹ̀. mo láìkẹ́ inú mi dùn sí ṣùgbọ́n. ṣé mo ṣe ní inú mi. ó ṣẹlẹ̀. mọ́mi inú yóò dùn sí mi. mo ṣe fún. mo ṣe fún sí ẹ ìwọ náà wo ọkọ mi kéèyàn ní ọgọ́rùn-ún ẹran kí ẹyọ kan ṣoṣo kó wá sọnù ẹyọ kan tó sọnù yìí kéèyàn má wàá wà báwo ló ṣe máa rí. ìwọ náà wo ìwọ nìkan ṣoṣo òun ṣe jẹ òun ṣe mi òun raṣọ fún mi òun ṣe gbogbo ẹ̀ fún mi àbúrò ẹ̀ ń kọ́ níbo ló wà àwa ń jẹ àwa ń mú ipò owó gan-an ni mo mọ̀ tó wà lọ́wọ́. ẹni ṣe torí ẹ lè wá ronú ṣíbí the last time tí mo béèrè ẹ lọ́wọ́ yín. ẹ sọ pé ọ̀rọ̀ ẹ lẹ ló wà. Hmm, bẹ́ẹ̀ ni kódà ìròyìn tí mo gbọ́ nípa ẹ kò tẹ́ mi lọ́rùn rárá ọ̀nà kan ṣe játijàti lọ́hùn ó tún wá sọ fún wọn wípé ó dijọ́ tóun bá rí ṣe kó tó di pé òun wálé níjọ́ òun ló mọ̀ tóun fẹ́ rí ṣe ìwọ náà wù àwa táwa ń bí à ń jẹ à ń mu à ń ṣe gbogbo ẹ ẹ wo orúkọ tó ń wà lọ́hùn ẹ. mú mi mú mi mi láìkí kọ́ tẹ̀ ń ṣe yìí ẹ torí ọlọ́run ẹ̀dẹ̀ ro títí mi nà àwọn ẹ̀dẹ̀ jò. ṣó lè ṣe nǹkan kan fún mi. kí ni òun ni pé kò jọ kó bá mi wà lọ tó bá dé ọ̀rẹ́ yìí kó lọ fi mú filẹ̀ kó bá mi wà. mọ́ mi ah mú mi ètò ìkẹ́ easy now gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ ló yé mi ṣùgbọ́n ẹ mọ̀ pé mi lè dá ṣe nǹkan kan lẹ́yìn ọkàn mi but mo wá promise pé tí n bá délé ni màá lọ bọ́kọ mi sọ ṣoye yín màá try láti bá mi rìn tí mo fẹ́ yẹn kan mo ní ìjọ má sunkún mọ́ nínú ìjọ ìjọ ṣẹgbẹ́ máa rìn àwọn ìdílé bá ti bá níwá lọ kò sí pọ́blẹ́mù àìní oyè máa wọ̀ ẹgbẹ́ pé ní rédíò náà. ọ̀sẹ̀ ni tó dàbí ìyá lára ọmọ ọmọ tó ìyá mi tó bí mi kò sẹ́ni tó dàbí ìyá lára ọmọ kò sẹ́ni tó dàbí ìyá ọmọ rẹ kò tó dàbí ìyá ọmọ màlọ́ ọmọ tó ìyá mi tó bí mi kò sẹ́ni tó dàbí ìyá lára ọmọ. Akin jọ gbé fáìlì yìí tí list gbogbo àwọn contractors tí wọ́n apply fún contract máa fẹ́ ká rí ká lè mọ èyí tó kájú òṣùwọ̀n láti lè gbé iṣẹ́ yẹn fún can you bring the the file. àti award contract yẹn sàn. o oh, understand nǹkan tí mò ń sọ nǹkan tí mò ń sọ ni wípé a ní list gbogbo wọn ṣebí what i said last was wípé let us see the list of the contractors ká lè mọ̀ èyí tó kájú òṣùwọ̀n tá a máa gbéṣẹ́ fún tó bá gbé list yìí jáde sí i à lè sọ pé òkè eléyìí á ṣe dáadáa because kò yẹ ká gbéṣẹ́ fún yàn tó máa bójú wa jẹ́ tí ò ní ṣiṣẹ́ wa dáadáa bó ṣe kó ṣe. àti award contract yẹn fáìlì ni mo gbé síwájú yín ní bíi last two weeks tí ẹ sign fáìlì náà la fi approve contract yẹn. ẹ ti award contract yẹn out. bẹ́ẹ̀ ni sábà. But why? Aki, why? I, mean, so I dey take any decision like ṣe play, kọ́kọ́ inform mi tẹ́lẹ̀. me? no, no, no, no, no, you should have informed me. Why? Báwo ni mo ṣe mọ̀ bí ẹni yẹn ṣe capable tó láti lè gbàgbàrúṣẹ́ I yẹn? man, shit. And then you can follow due process due process náà la follow àti àwọn other necessary things tí ó yẹ key ẹni yẹn mú wá ó mú wá a rí ó award contract yẹn jáde sá. I mean what I told you people ni wípé those indigenous contractors are not to make use of them because àwọn lára lé nígbà tá a bá ń gbé iṣẹ́ fún àwọn those foreigners ìgbà wọn la fẹ́ wúlò fún àwọn ará ilé mo sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ akin I told you. ẹ ẹ sà indigenous contractor náà ni ẹni tí a gbé fún ọlá òní pẹ̀kun and co you mean indigenous contractor limited relations. ọlá òní pẹ̀kun and co. ọlá òní pẹ̀kun and co. aráalé náà ni but ó can kẹ́ inform me tẹ́lẹ̀ no no no no no no i want you to take it and with utmost respect akin you know i love you in case of another time don't let this repeat itself again anyway no problem jẹ́ kí because why i'm saying this is i need láti wúlò fún àwọn contractors tí wọ́n wá mi ṣó ti yé ẹ kò jù lọ jẹ́ kí n ah, excuse me akin ẹni tẹ gbé ṣàyẹn fún ṣé ó dá lójú pé ó capable láti lè handle ẹ. oh no problem sir. no problem. ẹ eh, ẹ eh, àwọn àwọn ṣẹ́ẹ̀ tí ó ti ṣe taari. yọ. Yeah. Uh, ó wà ṣọ́ mi pé ó kápó bí iná láti handle contract ah no problem jẹ́ kí n rí fáìlì ẹ̀ kò sí ìgbìmọ̀ lọ́wọ́ tó lọ. àwọn ọmọ ẹ má lè da plan ọlọ́run o irú ẹ̀gbọ́n tí mo ti promise him how how am I gonna do it ọ̀nà wo ni mo fẹ́ gbé gbà ń sìn. mi ò lè kọ́ but network ò jẹ́ kí n my honourable GM ẹ má bínú mo jáde tọ́lẹ̀ mo kàn sáré pick phone ẹni mi tiẹ̀ wojú ẹ̀ ṣé wàá ok. mo kàn ní kí sáré brief mi lórí ọ̀rọ̀ contract tí ẹ apply sọ́dọ̀ wa yẹn. oh yes that, that's right. Yeah, well. um, njẹ́rí bí ọlọ́run bá ti fẹ́ kí n kọrin ló ṣe máa ń rí mo ṣe gba message kan láti ọ̀dọ̀ project manager wa ni torí ó dàbí ìgbà tó yẹ pé wọ́n ti fi style award contract yẹn fún kan nínú àwọn contractors tó wà lẹ́kọ̀ọ́ yẹn. wọ́n ti gbé contract yẹn fẹ́ lómi. ẹ má bínú ọkọ ẹ má bínú ṣẹ́rí ọlọ́run mọ nǹkan tí èèyàn kan mọ̀ bí ọlọ́run bá lè ṣe fẹ́ kí nǹkan rí ló ṣe máa rí ọlọ́run ó pọ̀ ju ẹ̀dá lọ èmi gbọ́dọ̀ mọ̀ ìgbà táwọn fúnra wọn dẹ̀ ti award kìíní yẹn ní fún ẹni yẹn wọ́n lè ṣe jẹ́ kí n mọ̀ but tí n bá ní kí n fà á jù bẹ́ẹ̀ lọ insult máa wá sí ọ̀dọ̀ wa bí nígbà tó jẹ́ pé àwọn management wọn mọ̀ nǹkan tó ń ṣe ẹ̀jẹ̀ fẹ́ nǹkan tó máa dà bẹ́ẹ̀ so mo mọ̀ báwọn ti ṣe mistake náà èmi ìyẹn ò ní wáyé bẹ́ẹ̀ mọ̀. yẹ ládùúgbò gbogbo wa láti mo ṣe ṣé ẹ dúró ṣé tẹ́ndà mi ò dájà báwo. oh my god mo ti fọkàn bá lórí contract ju gbogbo tí mo gbọ́ yìí lọ o. so ẹni àǹfààní tó bá tún wá lágbára ọlọ́run mi ní jẹ́ kó fò mí ṣẹ̀gbọ́n ẹ má bínú ẹ jẹ́ ká fílẹ̀ bó ṣe wáyé ẹ jọ ṣe oh god oh god oh god ṣé àwọn foreigners yẹn náà lè tún gbé fún àbí ẹ tún ti fi àwọn indigenous contractor yẹn sílẹ̀ tó ti gbé fún àwọn foreigners. ẹ contractor tí wọ́n gbé fún kìtẹ́ ṣe foreign contractor uh, one of the indigenous contractors yẹn náà ni ó gbà á nílùú yìí náà ẹ kọ̀ǹtàtọ̀ ọ̀rọ̀ tó wá bí ju ju tiwa lọ ẹ dáhùn. wọ́n na ọlá ọlá ọlá ọlá nípẹ ọlá onípẹ̀kun kìnnì kan kọ́ńpì. ọlá òní wọ́tí. ọlá ọlá onípẹ̀kun. <laughs> sorry ọlá onípẹ̀kun and co. ló gba kọ́ńtàtì yìí wọ́n dẹ̀ sọ pé kòró náà wà one of the indigenous contractors náà so ẹ jẹ́ ká fílẹ̀ fún lágbára ọlọ́run tí ẹ̀yìn àǹfààní bá tún ti wá mi ní jẹ́ kó fò yìí adé mi sọ pé mi tètè bá yín àrùn ìjìká má bínú ẹ jẹ́ ká gbà pé bí ọlọ́run ṣe fẹ́ ló ṣẹlẹ̀ yìí ẹ ṣeun. Tọ́lá so gbogbo nǹkan tí mo sọ sílẹ̀ yìí ẹni sùúrù ni dáàbì lóhùn kí bá bínú ló gbẹ̀yẹ̀ àìsí. mo ní ẹni tá ń sọ̀rọ̀ èyí ọ̀rẹ́ yín ni tó jẹ́ pé àti kékeré lẹ ti jọ ń bọ̀rẹ̀ yín bọ̀ lẹ ti jọ ṣe bísínẹ̀sì tipẹ́ kí lẹ wá fẹ́ kí n sọ̀dà pé kẹ lọ bá wọn kẹ kẹ bá wọn sọ kẹdẹ gbọ́ tẹnu wọn kẹ tó jump into conclusion. ní ẹni tó jẹ́ pé èmi lékún sí ó lè jò sí mi contract mi náà bàbá píkà mi nìdí jọ ṣe wà lọ dàgbà lẹ́yìn mi ó mọ̀ pé ikú nìyẹn ó mọ̀ ó fọ̀ bẹ́ẹ̀ ni ó fi ń jẹ mí níṣu ọlá mi pẹ̀kun wọ́n wá ń sọ wọ́n wá ń sọ kékeré mi ní sùúrù má gbà bọ̀dẹ̀ fún mi o má gbà bọ̀dẹ̀ fún mi àtọ̀ má gbà bọ̀dẹ̀ fún mi ok. àlórúkọ ló sọ ni orúkọ ló ń sọ ni ìdásílẹ̀ nǹkan tó yẹ kẹ́ ẹ̀ lọ bá wọn ní ìfẹ́ bá wọn tó yẹ kẹ́ ẹ̀ lọ sí kéèmì òun lẹ́ orúkọ lọ́run sọ ní ìjà òfin wa. èkó ṣáàlà wà arómo sáré gbẹlẹgbẹ. lóní Olùbárí. yẹ o. Hey, give me back that. Let me back me. Oh, that's mo dé tí mo bẹ̀rẹ̀ lọ́dún máa ń lọ sí wọlé. Then you should gbà mí. Ah. Ṣé ìgbìmọ̀ àjò pẹ̀lú ẹ kí ló ṣẹlẹ̀ gan. gas contractor ti ní láti dọ̀yìn lọ́ọ̀dì sí odi bọ́ọ̀sì. ọlọ́run mo dúpẹ́ o ọlọ́run mo dúpẹ́ ẹ ẹ ẹ èwo náà wá fún yín bẹ̀rẹ̀. gbogbo ẹ̀ lọ àbúrò láti port harcourt dé ọ̀rẹ́ láti ọ̀rẹ́ títí dé kò èmi nìkan lọ́kù. mo wá ṣe o mo dúpẹ́ o mo dúpẹ́ bàbá a ọpẹ́ yẹ o èwo lè á fẹ́ fún dáàdì sínú ọ̀rẹ́ mi. ìlú mi náà fún ṣe kí wàá ní tèmi láti máa kúṣẹ́ kan ó dà bẹ́ẹ̀ nínú oníṣẹ́ fún but mo dìde pé ó dà sẹ́ bá mọ̀ pé ẹ̀mí fún mi náà ṣe ti sọ fún wọn ṣá pé ẹ̀mí ni contract mi dá mi lọ́wọ́. mi ò sọ fún ọ mi ò sọ fún ọ mi ò dẹ̀rù kí mo fẹ́ sọ fún bàbá. ṣé mo kò ní dà kí mo lọ wí gbọ́dọ̀ wọ́n máa rò pé bóyá lọ gbé àwọn lẹ́sẹ̀ lábẹ́fẹ́ ọ̀bẹ ìyá wọn ní iṣu lọ́nà àpò ẹ̀dẹ̀ wọn ọ̀rẹ́ lẹ́nu méjèèjì ẹ sọ fún wọn tẹ bá sọ fún wọn kò sí àwọn tó fẹ́ gbà ń bẹ̀ bọ́dà mo ṣe ń bá yín sọ̀rọ̀ ní fídíò pé àwọn ló yẹ kó díẹ̀ ní àkọ́kọ́ tẹ ọkọ máa sọ ní tiẹ̀. bó ṣe sọ yẹn àrònú sí tó bá yẹ kí n sọ fún màá sọ fún in fact mi ò gbọdọ̀ tó ẹ̀jẹ̀ tí bá máa sọ fún rárá màá ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí láti tóṣù kan sí méjì ní ọgbọ́n tí yorùbá sọ wọ́n ní tíṣu ẹni bá ta èèyàn máa fọwọ́ ògùn jẹ ní àpàtúwápariwo ara mi títa délé ó máa tóbi lọ́wọ́ òótọ́ náà sọ wípé kábíyàn ò fún ìwọ lọ́ba lè ṣe nìyí àyẹ̀wò lè ṣe ó ṣe jẹ́ pé àsìkò kan náà ní gbogbo wa bọ̀ sí ìlú rẹ̀ láìpẹ́ láì jìnnà o ṣe orí ńlá ńlá fún mi èmi náà lè fẹ́ di ìyá ọlọ́run màá di ìyá ọlọ́run màá di ìyá àbíyè màá dúpẹ́ o ó tún wá pé kí iṣẹ́ gidi owó tá a máa lè fi tọ́ ọmọ náà ó tún wá gbéṣẹ́ yẹn gbé sọ́kọ̀ mi. ṣèlérí jọ yẹn ìyá ọlọ́mọ o ṣeun ẹ̀kọ́ ayọ̀ ọpẹ́ ló yẹ ọ́ bàbá olóore ìyìn ló yẹ ọ́ ọlọ́run ọba òsàlà yẹ ọ́ òṣè ò bàbá mo dúpẹ́ o. problem kí ló ṣẹlẹ̀. o máa dọ́là ṣé ọ̀rọ̀ yẹn rí iná tó tó ilé ayé náà ni mo lọ sú mo lọ ṣáà oríṣiríṣi ojú tó ń ṣẹlẹ̀ lórí náà ni mo wò lọ bíi kọ̀rẹ́ dalẹ̀ ara wọn bíi ká gbàyàwó níyàwó bíi ká purọ́ jalè nìtajà sọ àbòsí èké tẹ̀gbẹ̀lẹ̀kùn ọ̀tẹ̀ pẹ̀lú ẹ̀gbọ́n abáyé ayé mi èkìsí ti dé ní ayé ọjọ́ ti pẹ́ kò wá yẹ kó jẹ́ pé mo yílẹ̀ tó èsì máa wù ní ah. ọmọ èèwò ìwà màgòmágó báyìí wọn jẹ́ so owó yorùbá wà lójijì mo tó wà lẹ́nu òun yẹn ọ̀ èèyàn pẹ̀lú ìwà burúkú ẹ̀wẹ̀ wọn ẹ fi ọ̀rọ̀ àwọn ọmọ aráyé rẹ̀ agbára òdò lọ́rọ̀ wọn wọn láwọn òyìnlẹ̀ wò òyìnlẹ̀ mi ò gbígbà fún èmi ọgbà àwọn ọkùnrin ọ̀. agbára òdò lọ́wọ́ onílé wò bẹ́ẹ̀ onílé mi ò gbígbà fún. onílé mi tó bá wà lọ́wọ́ tó bá lọ́rẹ̀ kan tó jẹ́ pé ìwà tó ń wù sí bẹ́ẹ̀ tí ò lè wù sí ni bẹ́ẹ̀ tí ìwà tó ń wù sí ẹ irun tán nígbà tó ń léjò sí ẹ ni pé mo lé ọ̀rẹ́ kan mo léwu sí ó léjò sí gbàdúrí ìròkú màá léwu sí ìmọ̀ àlejò sí ìdílé lè máa lé kíkún padà sí kó kú dànù ẹni yára lò ń gbé ìdí láti rí pẹ̀lú ọ̀rọ̀ tí ní ìwé dalẹ̀ ní ẹ̀bùn lójú ẹsẹ̀ nínú àjẹ́ pẹ̀lú ẹ̀ ní ẹ mọ̀ pé abúlé jẹ́ máfìá yọ̀rọ̀ àwọn aráyé yìí tí mi ìbá bẹ̀rẹ̀ kí wá lórí ọ̀rẹ́ ó lè tó ìrọ̀wọ́ ìlà àjèjì mi lọ. so èkó mi lé sí èdè mi padà èmi náà lé kì mí padà sí kó tètè finish it. all right all right approach ló fẹ́ fún tiẹ̀. of course báyìí ṣe gbà nìyẹn. ẹ tó bá jẹ pé ọ̀rẹ́ ẹ tẹjọ ṣe business tẹjọ ṣe jẹ iṣẹ́ kan wá jáde tó ẹ tó mi ìjọba wá gbẹ̀yìn lọ láì sọ fún ẹ ó dẹ̀ lọ jáṣẹ́ yẹn lọ ṣe fún ara ẹ̀ kọ́. Ah! olórí burúkú yẹn apanilẹ̀ ẹ wọ ẹgbẹ́ tó bá ti gba iṣẹ́ lọ́wọ́ èèyàn ó ti pààyàn ó ti pẹ̀lú èèyàn yẹn tí n bá ka mọ́bikíbi máa padà nù ah! máa bá ní o torí pé mi ò rí o ìjọ dẹ̀ fi lè ṣe wẹ̀ omi ìlú fẹ́ pa mí ni tọ́gbọ̀n mi náà bá wáyá láti kọ́kọ́ pa kò sì tó burú rẹ̀ òfin mọ́sẹ̀ mọ́ náà tẹ̀ tẹ́ni bá dà mí lóògùn màá fọ́ lẹ́ni straight ọ̀ èmi fúnra rà mí. ìjà ń bẹ bí gẹ́ ìjà bí gẹ́ ìjà ló sọ ni ìjà ọ̀dọ́là orúkọ ló ń sọ ni ìjà òṣùwọ̀n alórúkọ ló sọ ni ìjà ọ̀dọ́là. súnmọ́ ọ̀rẹ́ ló yẹ ká ṣe. bàbá ọkọ mi bàbá ọkọ mi ẹjọ́ torí ọ̀nà. wọ́n gbẹ́nìkẹ́ ọ̀rọ̀ yóò kàn ẹ́ ni mò ń gbọ́ mi kò fẹ́ dá sínú lé ní ẹ stay out of this. Oh, gbọ́dọ̀ dá sí rárá tọ́ kí kò ṣòro obìnrin rárá àti rárá ọ̀rọ̀ ibi àti ẹ̀mí ọ̀dàlẹ̀ lélẹ̀ ọ̀dàlẹ̀. What this? Get in! Get in! ṣé kí n débẹ̀ kí n sọ pé jọ̀ọ́ má bínú pé mo bá oníyàwó ẹgbẹ́ mi àbí kí n máa sọ pé ọlọ́run ò ní já irú ẹ̀ mọ́ ọlọ́run àṣẹ irú ẹ̀ mọ́ kí ló fẹ́ kí n máa lọ sọ ọlọ́run. ẹ mọ̀ bẹ́ẹ̀ lẹ máa ń bínú ẹ̀yin ti gbàgbé pé ìbínú ọmọ òun ò lẹ́sẹ̀ ńlẹ̀ ah, ah. láti yọ ọdún yìí tí wọ́n ti ń wọ́n mu wọ́n á jàjà ní oyún ṣó wá yẹ kó jẹ́ pé látọwọ́ yín ni oyún yẹn ti máa bàjẹ́ ẹ̀yin náà wò ẹ wò ẹ máa lọ yanjú ẹ ni o ẹ tí ì mọ wàhálà tí nǹkan tẹ ṣe máa bí o ẹ tí ì mọ nǹkan tó máa dá sílẹ̀ ẹ yà rọra lọkẹ lọ yanjú ẹ ni o. tá a bá ti ṣe o ohun tó ń bà wá lẹ́rù bà wá ti ṣe ó ti ṣe. orúkọ jésù. àmín. Ah, ọ̀run kó gbàdúrà fún yín. àmín. kẹ́ ẹ máa rójú rẹ ọlọ́run. ọlọ́run kó dájú lórí yín. ọlọ́run kó wà lórí yín. kẹ́ ẹ máa gbé láì léwu. ká máa yan olúwa. àmín. oníforúkọ olúwa. jésù kristi olúwa wa. ẹ̀yin jésù lógo. ògo fúnilé ayọ̀ ṣé ló ti pé mo sọ fún yín lọ́jọ́ kìíní àná wípé ilẹ̀ àánú olúwa kìí ṣù. bẹ́ẹ̀ ọlọ́run ṣe àbí òṣè. ó ṣe. ẹni tó bá dúró ti ọlọ́run ọlọ́run máa ń ṣe tiẹ̀. ẹ̀mí wá ń fi yé mi wípé ọmọ tó wà nínú yín yìí ọmọ alálùbáríkà ni ọmọ ológo ńlá ni ọmọ tó máa gbé ògo ìdílé bàbá àti ògo ìdílé màmá ga ni ṣùgbọ́n ẹ tọ́jú ẹ kí ògo yìí kó má bàa wọ mi ẹ tọ́jú ẹ kí ìràwọ̀ yìí kó má bàa rẹ dànù ṣe mọ̀ pé àǹfààní kì í wá ju ẹ̀kọ́ lọ tó bá tán mi ò sọ pé máa tán oore ọ̀fẹ́ ọlọ́run ló kù àlàáfíà fún yín ògo ọlọ́run kó wà pẹ̀lú yín jésù olúwa wa ẹ máa gbé láyé hallelujah. ẹ wo báwo lẹ ṣe ṣe nígbà tí ẹ mọ gba akitiyan àti wàhálà tí a ṣe lórí kí oyún madam lè dúró ẹ wá wà so careless pẹ̀lú oyún wọn ọbẹ̀ yẹn ẹ kò yẹ kó rí bẹ́ẹ̀ o. dáadáa fún yín dókítà ọlọ́run má jẹ́ kí ọ̀ṣọ́ rẹ̀ nínú adẹniyi adẹniyi òun ni olórí burúkú tó tìyàwó mi ṣubú o. tìyàwó ń ṣubú. tó yóò fi bàjẹ́ lára ẹ. ẹ wo ẹ má jẹ fàá fún yín oyún inú madam ti wálẹ̀ and chances for madam láti tún ní oyún mi O slim gan. mo mo sọ fún yẹn ó slim gan. ẹ chances yẹn O slim gan. ṣùwọ́ yẹ jẹ́ pé adé ní ìṣirò ilé ìfowópamọ́. gbà. èrè ló yẹ ká ṣe ìjà ọ̀sùn ọ̀ ìjà ń sọlẹ̀ ọ̀yọ̀ dahoro ni ìjà ń bẹ̀bí jẹ́ ìjà ń dẹ̀bí ìjà ń palu ìjà ọ̀dọ́la hmm. àlórúkọ ló sọ ni ìjà ọ̀dọ́la orúkọ ọlọ́run sọ ní ìjà ọ̀sùn ọ̀run. èmi mọ̀ pé ìpàdé yìí inú mi dẹ̀ dùn kọ́ pé mo pè ẹ̀jẹ̀ mi. bí ọmọdé bá ń gégi àgbàlagbà ìjà kẹrìnkẹ dọ́là orúkọ ló ń sọ mi. ṣé ẹ rí bí ọ̀rọ̀ rábì yìí ń lọ yìí fàkájà ìwà láàrin wọn mọ́gàjì ah, ó ti fẹ́ bá nǹkan rere jẹ́ o bọ́ọ̀lù bá dẹ̀ pẹ́ ńlẹ̀ sóhun bó sì mo wá fi ọlá ọlọ́run bẹ̀ yìí gbogbo ọ̀nà rẹ̀ àbá máa gbà ká máa fi parí ọ̀rọ̀ yìí ó lè gbọdọ̀ tán. ẹ ṣe mo fi owó àti ọmọ mo fi búlọ́ọ̀kù máàtù mi. ibẹ̀ dẹ̀ ti rí làkàyè yẹn ló láti fi pè pàdé ọlọ́run kò ní pa làkàyè ni. ẹ̀yìn lánìí pẹ̀kúrò ìwà àkọ́kọ́ bá náà lọ. kábẹ́ẹ̀ pé dédé yìí ṣe mistake ọ̀hún bẹ́lẹ́jọ́ bá ti mẹ́jọ́ ẹ̀ lẹ́bi ẹnì pẹ́ lórí kúnlẹ̀ lánìí pẹ̀kún wọ́n fẹ́ kí kíní kan yẹ o wípé ọmọ àlè ń rè é rí mú kí kò bí ọmọ àlè látẹ̀ ń bẹ̀ kí kò ń gbà fẹ́ kó la ṣe sùúrù gan-an mo mọ̀ pé bí bá fẹ́ràn mi bí bá fi gé obì yẹn òun jẹ́ ó kí n bá dẹ̀ fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó máa ń gbà àmọ́ eléyìí n kò fẹ́ kí áwọ̀ kankan kó ṣẹlẹ̀ láàrin méjèèjì kó la ní sùúrù gidi. mọ́gàjì ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ẹni ọmọ àlè ló rínú tí kì í bí ọmọ àlè náà dẹ̀ lọ bẹ̀ tí kì í gbẹ̀bẹ̀ ọmọ àlè yẹn ni mo fẹ́ jẹ báyìí. kí ni reason. bẹ́ẹ̀ ni mo sọ ṣe bẹ́ẹ̀ yìí wà láyé ẹ wà láyé yìí ẹ wà láàyè yín nígbà tí èmi àti ìyàwó mi Adéníkẹ́ tá à ń ní ara kiri tá à wá ọmọ a lọ sílùú òyìnbó mo lọ máa fọnú mo san owó a tún padà sí nàìjíríà wọ́n ní kinní kan tún ṣe lẹ́dẹ̀ẹ́ pàkọ́ wọ́n tún gbowó lọ́wọ́ mi ọlọ́run wá ṣetán ìyàwó mi yẹn wá lóyún oyún tí ìyàwó mi wá ní adé ní ìtọ́lọ́run bá mi ṣọ̀rẹ́ ipasẹ̀ lóyún fi bàjẹ́ lára ìyàwó mi ẹ wá ní kọ́rọ̀ tán ọ̀rọ̀ lè tán ṣùgbọ́n ọ̀rọ̀ tún lè tán tí adé ní ìbára gba condition ti máa fún. Gbọ́. Ẹ kò sọ. Ọ̀yà. Ṣé wàá gbé ọwọ́ tí ìrìn àti àwọn mi wà sí? Bóyá ó máa rí bẹ́ẹ̀, bóyá kò ní rí bẹ́ẹ̀ mọ́. Bóyá ó máa ṣeé ṣe, bóyá kò ní ṣeé ṣe mọ́. Ọwọ́ yẹn la báyìí ṣùgbọ́n mo fẹ́ kí òun adé níyì tó bá ti lè ṣe kọ́kọ́ fún mi tó bá ti lè mú ọmọ bíbí inú ẹ̀ kó fi fèmí kí n fi dípò oyún tó bàjẹ́ lára ìyàwó mi. pàṣípààrọ̀ láàrin pẹ̀kún bí sọ́ọ̀ ti gbá pẹ̀lú ilé ìhápìrì. ẹ̀ẹ́ ìtìjà ṣe ní parí náà nìyẹn ìtìjà ṣe ní parí lẹ́gbọ́n yẹn tí yorùbá ti ṣe ṣe ìjà ò lè parí. ó tọ́ ni mo sọ fún yín yẹn láyé bẹ̀rù. ọjọ́ ni mo sọ fún ilẹ̀ bàjẹ́. báwo lè ṣe fẹ́ kó parí tí ò bá ti lè ṣe yẹn ìjà ò lè parí láéláé. délé gbọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún ẹ kò tẹ́tí ẹ sílẹ̀ kó gbọ́ dáadáa. àkọ́dá aró o kò dàbí àti. ìjà ọ̀dọ́la alórúkọ ló sọ ni ìjà ọ̀dọ́la. ẹ̀lẹ́ o ẹ̀lẹ́ o arákùnrin. èwo lẹ ń ṣe ní ní ìdá ìlálẹ́ yìí. ìkànnú àwọn táyà ọkọ̀ ló ń lọ. táyà ọkọ̀. bẹ́ẹ̀ ṣé ẹ̀rẹ̀ tí wàá ṣe. mo fẹ́ kó jáàkì nínú ọkọ̀ kí n yí sókè kí n yọ kí n dá mi padà sílẹ̀. èwo ló wá wà lẹ́yìn ọkọ̀ yìí. jáàkì jáàkì ni mo fẹ́ kọ́ ẹ súnmọ́ bí ẹja súnmọ́ ẹ̀yìn ẹja ń wò. ẹ̀jẹ̀ rè. ẹ̀jẹ̀ bò. òkú èèyàn rè òkú èèyàn rè òkú èèyàn rè apàyàn rè apàyàn rè. ìṣẹ̀lẹ̀ ìjẹ́ ìṣẹ̀lẹ̀ yára ni. àlàyé kí lọ bẹ́ẹ̀ ni. ọ̀rọ̀ jẹ́wọ́ jẹ́wọ́. mi ò mọ̀ ń pa ẹ̀ mi ò mọ̀ ń pa ẹ̀. ọ̀ mọ̀ ń pa ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣe èrè àṣírí ẹ̀ tú. ẹjọ ẹjọ bí èmi kọ́ èmi kọ́. ọ̀gbẹ́ni ọláòní pẹ̀lú. ọ̀dà ìlú. ǹjẹ́ mọ ìdí tí ẹ ṣe fi wà báyìí kí àfihàn fáńdù yín tó yẹ pé ọ̀tọ̀ níbi tẹ wà. ó yọ lọ. ó yí àwọn èèyàn pàápàá. ṣe rí ìbádùn wọn nínú pé kẹ́ jẹ́wọ́ mo fẹ́ kẹ́ jẹ́wọ́ fáwọn ọlọ́pàá àálì mọ́ bá ṣe máa ràn yín lọ́wọ́ káwọn ẹbí wọn tó dé àwa fúnra wa ni. ẹ jọ ọ̀gá ọlọ́mọ yẹ kí ọ̀rá rẹ̀ fẹsẹ̀ sí lẹ́yìn àwọn olùlọ́lẹ̀ express mo dẹ̀ rí ọkọ ìyàwó rẹ̀ mi mo dẹ̀ wá rò pé báńjà mi ti ká kúkọ́ ọmọbìnrin yìí tí mo lè rọ́kọ̀ ẹ̀ kí n kọjá mo bá dúró ibi tí mo ti wò rárá rárá kiri ni mo rí tó ń bọ̀ nínú àgbàrá ẹ̀jẹ̀ ìyẹn ni mo fi ràn lọ́wọ́ o ìrànlọ́wọ́ ni mo ṣe. fine ẹ ṣeun nígbà tí rí ìyàwó rẹ yìí nínú àgbàrá ẹ̀jẹ̀ ẹ̀dẹ̀ gbé gẹ́gẹ́ bí àgbàlagbà ó dákẹ́ sí lọ́wọ́ hospital yẹ kẹ́ gbé lọ kí ni reason tẹ́ fẹ́ jù gbó. ọ̀gá ọlọ́pàá àkọ́bá ni mo sá fún iye ni mo yí pẹ́ lọ́ọ́ fi ju òkú ẹ̀ sínú òkú ọ̀ torí mo ti dákẹ́ mọ́ mi lọ́wọ́ káàtó kúrò níbi ǹjẹ́ rántí pé ẹ̀yin àti ọkọ olóògbé yìí ẹ wà ní nǹkankan tẹ́lẹ̀. adáfúri ṣẹ́rí tó pa wá pọ̀ kì í ṣèjà kan tó lọ títí aṣòwò aṣòwò a bísínẹ́sì a bísínẹ́sì ọ̀rọ̀ owó ló wà láàrin wa kì í ṣe kí bóyá mo ṣe é bí ìgbà. nígbà tí ìjà ní wà láàrin wa ǹjẹ́ rántí ọ̀rọ̀ tẹ sọ́lẹ̀ fún wa. nígbà tí ọlọ́run àti ìyọ̀tá ti pè jẹ́rìí ọkọ̀ ṣe mi ó dẹ̀ sọ fọ́kọ̀ ó ní máa gbẹ̀sán. ẹ̀jẹ̀ gbẹ̀sán. mi ò tí ì gbẹ̀sán. ọ̀gbẹ́ni ọlọ́run ẹgbẹ̀kan ẹgbẹ̀sán ẹ ti gbàgbé pé orú àkọ́kọ́ dà kò dàbí àdágbẹ̀rì àdágbẹ̀rì tí òun ló dẹ̀ jù àwọn ọlọ́pàá kì í ṣọ̀tẹ̀ alọ́pọ̀lọ́ ló dẹ̀ bẹ̀yìn oníkẹ́ jẹ́wọ́ wọ́n ti sí ilé ni pé ẹ̀yìn lè bá wọn. kẹ jẹ́wọ́ ẹlẹ́rìí jẹ́wọ́ àbí kẹ jẹ́wọ́ ẹlẹ́rìí jẹ́wọ́ ṣé ẹ náà rí nǹkan tó ṣẹlẹ̀ báyìí wo ọ́físà mo gbàdá ṣiṣẹ́. ẹnu ló ń pa mí ẹnu ló ń pa mí ẹ jẹ́ àṣọra fẹ́ẹ́. àgbáyà aláìlọ́pọlọ orí gàtí àgàtíà. ẹnu ló ń pa mí ẹnu mi ó má ṣe kó bá mi. ọkú èèwọ̀. ẹ jọ ẹ jọ kí nìkan ẹ fẹ́ sọ mí lẹ́nu ni ẹ fẹ́ sọ mí lẹ́nu bàbá kí ló dé kí nìkan fẹ́ tẹ́lẹ̀ fẹ́ ó dà kí ló fẹ́ kí n ṣe báyìí. mo ṣe dín ní sórí ìwọ nìkan n lè lè yọ wá ní dèdè wàhálà wà nù rẹ tí ó yẹ báyìí sórí déédéé yèmí ń fi nú rẹ rí pé n kò fẹ́ kí lọ́ọ̀sì kò di méjì láàrin ẹ̀ méjèèjì bọ́pọ̀ bá ti ń di méjì nkúnkú ti ń wọlé yẹn nǹkan máa ṣe ń rẹ̀ rí pé sórí kó o dé tọ̀lọ́pàá ó kàn dẹ̀ wíwọ̀n pé o ti jáwọ́ núrẹ́ o o ti fi déédéé program yẹn o ti fi lẹ̀kọ́ lọ́hún kọ́ lọ́hún ṣèdájọ́ just like that kí n lọ polisi rẹ̀ kí ni mo jáwọ́ <laughs> ẹ tíráyé. lọ́ọ̀lì ṣínà ẹ try gan. ẹ̀yin náà mọ̀ wà kejì yìí ẹ mọ̀ pé kò lè dé ṣiṣẹ́ pàdé ibi tó fẹ́ pààyàn kó kàn pariwo kó pariwo lásán ló wà ẹjọ́ ṣé gbogbo tó ń ṣẹlẹ̀ ẹ jẹ́ ká gbà wípé ó kàn wà pọ̀sidẹ́ntà ni ẹjọ́ torí ọlọ́run sábàbí ni ọlọ́run àfẹ́ sábàbí burúkú kò lè kí ló fẹ́ pa àwọn kó pa ìyàwó yín ó ṣàwọn ẹmọ gbogbo ṣe jọ ń bọ̀ láti ilẹ̀ èṣù rẹ ẹ má yẹ ká gbé èṣù láàyè wọ́n tó dúró ọba lanu aláǹgbá ò ní wọ̀bẹ ẹ má yẹ ká gbàgbé lé. ẹ wò dénìkẹ́ dénìkẹ́ dénìkẹ́ jẹ́ sọ fún kankan mi ò ṣọ́ máa nà má dẹ̀ nù mí mú mọ jẹ èmi ló ń tàn èmi ló ń tàn èmi lèmi lè dá pa ọkọ èrè dá ìṣiṣi pa àbí èmi lèmi lè dá àyàn pa kò mọ̀ọ́mọ̀ ṣé èmi mọ̀ọ́mọ̀ bóyún jẹ́ mọ́ ẹnu jọ dáhùn mo ní ṣe mọ̀ mọ́mọ́ bọ́n jẹ́ mọ́ ẹnu tó wá láti máa sọ wípé àkọ́dá oró kò tó tàdágbẹ̀yìn àdágbẹ̀yìn náà rè ló wá pa ìyàwó tèmi ó pa ìyàwó mi pátápátá ẹ wá kúnlẹ̀ sí bíbá ẹ sọ kí lẹ fẹ́ kí ẹ wo ó yá dáa it's time I, I say get out of my house. ẹ wo ẹ jẹ́ kí n sọ fún yín o kò síbi tí a lè justice must be done I swear èmi mo sọ bẹ́ẹ̀ fún yín oya get out I say get out of my house. ẹ jẹ́ ẹ lẹ́mí ẹ jẹ́ ẹ lọ́dún yàrá yàrá lọ́lẹ̀. ẹ ah, eh, eh, eh, wá wá wá. ọ̀tọ̀ ẹ fi lẹ mo mọ inú rẹ ṣe bí ẹ jẹ́ ká lọ ọ̀gá ọ̀rọ̀ yóò yé mi tí bá ló yé mi rọ́ ni mo pa by now mo ti expect kí kéèsì ẹ̀ wà court ẹ̀ mọ̀ pé tí wọ́n bá pẹ́ lórí mi ò sí kéèsì ló máa kún ni ah, ìyàwó mi náà pa mo bó ṣe rí lára ẹ jọ̀ọ́ ẹ bá dá mi tútù sí lára tọ́ọ̀ ah, bọ́lá bá pẹ́ lẹ́wọ̀n agbọ́n sí mi o ẹ jọ̀ọ́ o. ẹ ṣe sáà ṣe rí àwọn ọlọ́pàá amọ̀ṣẹ́ wa gẹ́gẹ́ bí iṣẹ́ wa àwọn òsọpá gbé kéèsì lọ sí kóòtù ṣùgbọ́n ní àná ó ní chief adeleke àti mr sumade lọ wá sí station wa wọ́n ní ẹ̀yin family méjèèjì ti meet ẹ̀dẹ̀ sọ pé ká action lórí kéèsì ẹ̀fọ́ mi now pé because ó ní àwọn nǹkan tẹ́. kí ló kò sí tó jọ rárá àtọ̀ ẹ wo ẹ wo èmi ni mo gbé ẹjọ́ wá síbí báyìí èmi dẹ̀ ní kẹ́ face ṣe understand ẹni tí wọ́n bá bá lọ́jà ló ń wò kó ń wariwo ọjà àtọ́ kí gbogbo yẹn mi ò ránṣẹ́ anyway wọn ò mọ̀ ó dẹ̀ kó yín ọ̀pẹ ní àná rárá ń ta ló kàn ẹni tó kàn ló mọ̀. ok ìyẹn ò ṣe problem sir bẹ́ẹ̀ tí reason tá a fi delay time ni wípé a ní like ká gbé kéèsì lọ sí kóòtù náà kó tó di pé as crown witness kẹ máa wá sọ wípé ẹ̀ẹ́dá yìí léni ẹ̀ẹ́dá yìí lọ́la ẹ mọ̀ pé without crown witness case ti bá. Ah, ah, ah, ẹ má sọ méjì lọ́rọ̀ kò sí tó jọ ẹ wò mú wa available at any given time tí a bá ti need me so yẹn sìn máa wà ń kọ́ọ̀tù ní gbogbo ìgbà apart from that n fẹ́ kẹ́ ẹ mú dání wípé máa máa ṣe follow up ọ̀rọ̀ ẹjọ́ yìí dáadáa tẹ́ ẹ bá ṣe tí o bá tẹ́ mi lọ́rùn máa pariwo fara ibọ̀ o máa pariwo fún arúgbó o nítorí pé mi lè rí àwọn ìmọ̀ láíláí. consider it done. Sunet. ló yẹ ká ṣe ìjà ọ̀sán ìjà ń sọ̀rọ̀ dahoro ni ìjà ń bẹ̀bí jẹ́. àlòkùtọ̀ olúwa mi. láfikún sí gbogbo àlàyé tí a ti ń ṣe lórí ẹjọ́ yìí láti ìbẹ̀rẹ̀ wá oníbàárà mi kò mọ kankan nípa ọ̀rọ̀ yìí ó kàn fi ìbẹ̀rù bojo ó fi fa àkóbá lásán lásán síra ẹ̀ lọ́rùn ni olúwa mi ń bá rọ̀ yìí kí ẹ bá mi ṣíjú àánú wò nítorí ìdí mẹ́ta yìí èkíní oníbàárà mi kò ṣẹ̀ sí òfin rí àkọ́kọ́ ni ìkejì ó ní arúgbó nílé tó ń tọ́jú lọ́wọ́lọ́wọ́ ìkẹta ìyàwó ẹ̀ ṣì ń tọrọ ọmọ lọ́wọ́ ọlọ́run bí àjálù burúkú kan bá wá wọ ìdílé yìí nípasẹ̀ ìdájọ́ tí ilé ẹjọ́ ìbá gbé kalẹ̀ olúwa mi á ṣe àkóbá fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn nítorí ìdí èyí mo rọ̀ yín ẹ bá mi ṣíjú àánú ìdájọ́ tí ẹ fẹ́ gbé kalẹ̀ kẹsì ṣíjú àánú ìdúró báyìí. èyí ni ìdájọ́ mi ilé ẹjọ́ ìpa láṣẹ kí a yẹ igi fún ìwọ ọ̀gbẹ́ni ọlá olùpẹ̀fún títí tí ẹ̀mí yóò fi bọ́ lára rẹ nítorí pé kò sí àrídájú pé o kò mọ̀ nípa ikú arábìnrin ìsọlá kí olúwa ló wà pẹ̀lú ẹ̀mí rẹ. as your lordship pleases. I ride.

ara mi o ẹ bá mi. àló ti tó ẹ yé sunkún mọ́ èmi mọ̀ pọ̀ lọ́run á ṣe ìyànà bẹ́ẹ̀ ni lágbára mi lọ́run. ọlọ́run á ṣe ìyànà ọlọ́run á ṣe ìyànà lẹ́yìn ìgbà náà lájọ kúbọ̀ kan mi ẹ̀rọ náà á ṣe ìyànà ló tún fẹ́ wà lẹ́yìn ikú ẹ sọ fún mi o. shut up wọ́n wá jẹ́ kí n wí ẹ̀dẹ̀dẹ̀ step yé mistake mo ti la rí lọ́ọ̀yà lọ́ọ̀yà ẹ̀dẹ̀ ti bá máa fi yìí wo ikú kíkú kan kò sí lójú láti pẹ̀kún bí kò ṣe yíyè kò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ah. gbogbo ẹ̀ máa bí i ṣé gbogbo nǹkan tó bá ti dá ilé ẹjọ́ kékeré gbà bí i máa tẹ̀lé kí ni la fẹ́ ṣe ṣàánú mi ẹ bá ti tó lórí burúkú ẹ bá sọ mi tó pọ̀ ọ̀gọ̀ngàn ẹ ṣàánú mi ikú ọkọ̀ òṣèré fóbìnrin bàbá mi bú mi wá náà yẹ kí fọ́kọ ẹ jì. àmọ́ èmi mọ kinní kan dájú pé ẹ̀gbọ́n mi ò ní kú sọ̀rọ̀ yìí torí olóòótọ́ kan kò ń kú sí kòkà. ẹ ṣáà jẹ́ kí ìyá ìjẹ̀bí pé ẹ ṣàánú mi. ìwọ lọ lọ́hùn náà níwọ̀n lọ lọ wò lájọ́ jẹun wò lẹ́yìn náà mo anytime o ẹkún kò sọ gbogbo gbogbo ẹ̀rìn wà lẹ́yìn. Bali bali bila Maya Maya Maya Ìgbàgbọ́ mi balẹ̀ gbà ẹ́ mímìlá. ọ̀gbẹ́ni adébáyọ̀ ọlámìpẹ̀kun ẹ dìde. ọ̀gbẹ́ni adébáyọ̀ ọlámìpẹ̀kun ẹ jáde. mi mo ṣe kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹfà ọdún tí ó kọjá wípé ó ṣe ikú pa arábìnrin Bùsọ́lá Adéníyì pẹ̀lú atótónu àti awuyewuye agbẹjọ́rò méjèèjì ilé ẹjọ́ ní wípé kò jẹ̀bi ẹ̀sùn apànìyàn ilé ẹjọ́ sì pa á láṣẹ wípé kí a jẹ igi fún ọ títí ẹ̀mí yóò fi bọ́ ní ara rẹ tí èyí sì wá sí ìwáṣẹ̀ ní ọjọ́ òní kí olúwa kí ó forí jì ọ́. haqqan inna Allahu ghafurur rahim bá aláforíjì ní ọlọ́run ìgbà ọlọ́run kí ọlọ́run bá kó ṣe àforíjì fún yín ṣùgbọ́n ó yẹ ní ọ̀rọ̀ kan àbí méjì tẹ́fẹ́ sọ kó tó di pé àwọn ìjọba wọn yóò ṣe ìdájọ́ wọn fún yín. ìwọ olúwa ọlọ́run ìwọ ni ọba dájúdájú èmi Ọlánìpẹ̀kun èmi ò mọ̀ nípa ẹ̀ṣẹ̀ tí mò ń jìyà ẹ̀ yìí ṣùgbọ́n tó bá jẹ́ wípé lóòótọ́ ni àdìgbè ń bẹ ní ọ̀rọ̀ kí òkú mi kó má ṣe sùn kó má ṣe wù. títí tí ẹni tí ó ṣe iṣẹ́ láàbí tí ó fi jẹ́wọ́ ìfẹ́ tí olúwa ọjọ́ àbí àṣẹ. الله لا إله إلا هو القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات والله أحد الله الصمد ولم يلد ولم يولد ولم يكن له كفوا أحد

to mẹ́ta ẹ̀ o ò tún jẹun kí ni happen. ṣé lórí ọ̀rọ̀ ètí ṣẹlẹ̀ kọjá àbí ìṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ can place ọ̀dọ̀ ọlọ́run pé kọ́lọ́n bá wà tútù sáàárín fámìlì wa yìí. àti pé mo wà nú àwẹ̀ mo ń gbọ́ àwẹ̀ kí ni ìdùnnú ẹlẹ́wọ̀n mi tó ṣàgó mọ́ oúnjẹ wo mò ń jẹ oúnjẹ onímọ̀ oúnjẹ ọkọ mi wà bí tó wà ìwọ̀n dájọ́ ọkọ fún mi nínú àbí kẹ̀lẹ́kẹ̀ lọ́ba mi àbí mi ìbọn ẹ̀mí ò bá mi dájú ẹ̀ má gbé. Kíndé. Òtútù mú mi wá láti inú orí mi wá tóbi, ó dìde wá nípa àfẹ́ olùgbàlà kì yóò sí nǹkan bóyá wọn rẹ̀ é. sọ̀rọ̀ díẹ̀ ló fi kàn mí kò máa ṣe bùdánu ọmọkùnrin tẹ ẹ̀bùn mọ́nú ilé yìí ohun tó máa ṣe máa ti kúrò ní nǹkan tẹ́yìn kankan fúnra yín tẹ̀ rò ibo làwọn òbí ẹ̀ ń gbé. gẹ́gẹ́ bí nǹkan tó sọ fún mi Abẹ́òkúta ló ní àwọn òbí òun gbé òun lórí òun gan fúnra rẹ̀ kò dé lórí. Hmm. nǹkan tí mò ń gbọ́ ọmọkùnrin yẹn fún ó ti kúrò ní nǹkan tí mò gbé lọ sí o ó tẹ́ bá wá kọ̀ tẹ́ takú tẹ́ tètè gbé lọ káwọn òbí ẹ̀mọ́ lẹ́yìn sí i tó bá lọ yá tẹ́ bá gbé débẹ̀ ó lè láwọn onígbà lọ́wọ́ yín mọ́. èmi ò rò bẹ́ẹ̀. ò rò bẹ́ẹ̀ gbìyànjú kan rò bẹ́ẹ̀ tó bá rí báyà yín já ẹ lè lọ èmi aṣíwájú kẹ́ ẹ tẹ̀lé mi ká gbé lọ káwọn òbí ẹ̀mọ́. ó dà kò mú tó bá yìí jẹ́ máa jẹ́ kẹ́ gbọ́. ọlọ́wọ́n ó dàbọ̀. Gucci. ọkùnrin yìí ló dàbí ẹni pé ojú ẹ̀ jojú ẹni mímọ́. abẹ́ nǹkan ni màmá Bùsọ́lá. Ah, èmi nì. màmá Ọláwálé tó ń gbé ọ̀rẹ́. èmi nì. Ọláwálé yẹn nìyí. Láwálé ah, Láwálé. èmi sùn kí ló ṣe. ẹ màmá ó ti rẹ̀ ń sin òtítọ́ ọjọ́ mẹ́ta àwa gbé lọ sọ́tún àgbé lọ sósì wọ́n láfi ká gbé tó àwọn òbí ẹ̀wà ìdí ní ìta fi gbé wá mà. ìbára ah, jẹ́rú àkókò ìjẹ́kọ́ láwálé wà bá aláwálé aláwálé ìbá má jẹ wọ ìbá má jẹ wọ ni irú nǹkan báyìí máa ṣẹlẹ̀ sí. kẹ̀dẹ̀ máa wo nǹkan ti change fún un ó kò jọmọ tó já kíkanjú ọmọ ni kẹ̀dẹ̀ máa wo jámàsì bíi jámàsì ọ̀hún àsìkò tó yẹ kó máa gbádùn ní kíní ìdésí lọ́sọ̀gbọ̀n àmọ́ tó ń ṣe màmá. aláwálé ọkọ mi ẹ ṣe. ah ah ọ̀sẹ̀ ti sẹ́ni tó dàbí ìyá lára ọmọ kò sẹ́ni tó dàbí ìyá lára ọmọ rẹ̀ kò sẹ́ni tó dàbí ìyá lára ọmọ màá lọ má tọ́jú ìyá bá jẹ́ pé ikú náà tó máa padà já sí kó tètè já sí ìnira ìpọ́. ọlọ́run ò ní jẹ́ kó pẹ́ àwọn provisions tó wà ní polythene bag yìí àwọn ọ̀rẹ́ ẹ lọ ní kí n gbé fún ẹ èmi náà bẹ́ẹ̀ mú kékeré kan wá fún àfikún tọwọ́ wọn wọ́n máa rí òfin tọ́jú ẹ pẹ̀lẹ́ ọlọ́run á fún ẹ lálàáfíà màmá kọ́ lọlé ka síbi ọlọ́ba mi gba nǹkan tí màá lò wá. Yeah. ohun tí o ṣe tí lè fi jó àfi kí o rò àfi kí o wí kára ó lè tù ọ́ kára ó lè dẹ̀ ọ́. Ah! Mami ma to yi sọ̀rọ̀. Ọlọ́run jẹ́wọ́ gbogbo tí mo ṣe. Àǹtí ẹ wà bẹ́ẹ̀, ó ti kú, kò lè sọ̀rọ̀ mọ́. Àjò tiẹ̀ náà ló bá lọ tóbi jàgbá kò kú. Mami kí lẹ wí. Àǹtí ẹ ní. Náà mo pẹ́ ni ìwọ ló pẹ bẹ́ẹ̀ kí lẹ ṣe pàdé báwo ló ti jẹ́. <laughs> àrínà pàdé lọ́rẹ̀ ìjọkọ̀ ni. mọ́tò yìí ó ṣẹ̀ wá sọ fún mi nísìnyí pé kò sí nǹkan tí wọ́n lè ṣe fáfi tó bá tó ọ̀rọ̀ ẹ mo ti pọ́n lọ́kadà tó máa gbé mi lọ owó náà ẹ ó wà nù boot ẹ hàn ní ṣé màmá gbé five hundred thousand naira kiri ní báyìí ok ó wà ṣe pàtẹ́kì gbé dání ok mo ti. pé mi ò láìkí gbogbo wàhálà yìí ẹ kàn gbéyàn gbọnú gbówọnú gbówọnú gbó lọ kí lè gbé mi wá sí bíbá fún nísìn. mo ṣáà ṣàlàyé fún yín látẹ̀kàn mo níbi tẹ́ ẹ béèrè àdúgbò mi náà ni mo mọ̀ bẹ́ẹ̀ dáadáa èmi tí mo dẹ̀ gbé ń gbọ̀nà bí mo mọ̀ pé ibi tó yá ni tábà bọ́ stansin ká tó rìn ìṣẹ́jú kan sí méjì a máa débi tá à ń lọ. ẹ ẹ ẹ ẹ mo lògùn jẹ̀dí ìgbọ̀nsẹ̀ dẹ̀ ń gbọ́n mi ẹjọ́ ẹ̀kan fún mi níbi ìṣẹ́jú méjì kí n sáré lọ kí n dé ẹjọ́. láàrin igbó mo máa kọjá àyè mi torí ọlọ́run o. kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ ẹjọ́ ìṣẹ́jú méjì péré ni ẹjọ́. mo ṣe regret pé mo gbé bá ti lọ pẹ́ lómi. Eh, tí ò bá ṣe pé wọ́n sọ pé ó kú ọmọ ìyá yìí kí ni mo fẹ́ máa wá ní middle of the forest torí ọlọ́run. ọ̀gbẹ́ni bo lẹ wá. ọlọ́run báwo ni máa ṣe máa wá lọ tó máa. ọkú ọkú níbo lẹ wá. yé yé yé yé yé. ìwọ ló pa. màámi ẹ máa bẹ̀ wọ́n mo ti jẹ́wọ́ ẹni kọjá kára tú mi lára rọ̀ mí ìnira yìí ti pọ̀ jù. ẹ gbà mí ẹ gbà mí irú ayé wo ni mo wá yìí kí ni ká ti pè wèlé ṣé ẹ̀rọ ọba ló fi ṣùn ọba jẹ ní ká pè ní àbí kí ni ká ti pè ayé ọ̀dọ́ wo. bàbá irú ayé wo nílé yìí o ah! má mi sọ̀rọ̀ yìí fún mi wọ́n kìlọ̀ fún mi. ìyá ọkọ mi ará adé máa dé méjì ẹrú ní í ṣe ní ẹ̀kọ́ kì í ṣe ní ẹ̀kọ́ ohun tí mi pè dóko ká lè mọ bí àwọ̀ tó wà láàrin wa àtọkọ rẹ̀ bí ó ṣe parí ló ṣe kó parí. ẹ wo màmá mo ti ṣàlàyé fún yín pé mi ò fẹ́ ọmọkùnrin mọ́ ẹ jẹ́ kó máa bá tiẹ̀ lọ. má ṣe bẹ́ẹ̀ ní ẹbí wíwà tí mo ní òun àyà yìí kó lè bá a ronú pìwàdà wẹ́ni tó ń ṣe ọ̀dà dáàbò. ẹ wo ìṣòro títọ́ kan lélẹ́yìí lè tiẹ̀ ṣe mọ́ ni tó rọ́lọ́ tì ní bí n bá tún kó lọ sí ilé ẹ̀sìn nǹkan tó ti ń ṣe lápò náà ló tún máa máa ṣe ẹjọ́ bá tiẹ̀ lọ. níbo wá kágídé borí báyìí ìwọ ọmọ gbé ìpínyà ọkọ àtàyà ń fa ìfàsẹ́yìn fáwọn ọmọ lọ́jọ́ wájú dàkún yóò tàn. níbo ni sí nǹkan tó máa ṣàwọn ọmọ mi. ṣùgbọ́n èyí ọkùnrin tí wà ń bẹ lọ́ọ̀rẹ́ ẹ̀kọ́. ẹ èyí tó ń dání kébì náà mọ́bìnrin dání kọ́lọ̀ ń fún mi ní ètí mò dá kọ́lọ̀ fún mi wò. ǹjọ́ wá mọ̀ pé báwọn ọmọ ò bá mọra láti kéke bó bá dọjọ́ iwájú yóò léwu. kò séwu kankan wọ́n bá dàgbà wọn a máa mọra wọn ẹ wo ẹ mẹ́nu kúrò lọ́rọ̀ ọmọbìnrin yìí á ṣé bí èmi lèmi ń gbé lọ́dọ̀ èmi ni mo mọ nǹkan tó máa ń ṣe fún mi ẹ kúkú bá mi débẹ̀ mi ni mo á ṣàlàyé ohun tó ṣe fún mi fún yín ẹ fi mí sílẹ̀ pẹ̀lú ẹ̀mí o rò pé mo máa padà sí. ṣé bẹ́ẹ̀ dá ẹ wá mi ló máa ń lè mọ́ mi dáre lọ kò sẹ́ni tó dàbí ìyá lára ọmọ rẹ̀ ah, kò sẹ́ni tó dàbí ìyá lára ọmọ bó bá ṣe wípé mo ti gbọ́ táwọn òbí mi sọ ni àwọn méjèèjì ọba ti mọra wọn irú eléyìí máa ṣẹlẹ̀. Ah. ẹ wo màmá olóńgbà fún lálàáfíà èmi kọ́ ni kí n wá yọjú sí kí n wà láàfíà ẹni torí mi ti ẹ̀ irú eléyìí rí. ìgbà mi. lè má ra ọmọ dáre o. surprise ńlá re ọ̀rọ̀ yìí jẹ́ o. Dẹ́yìn. Ah. Lóòótọ́ ẹran ọba lè fi iṣu ọba jẹ àmọ́ kó báyìí pé iṣu ọba nìkan rẹ ẹran fi jẹ àbápọ̀rọ̀ ẹ̀ mọ lórí ẹ̀ àmọ́ ọ̀rọ̀ ẹ̀ ti ó ti bú rẹ́kẹ́ kọjá bẹ́ẹ̀ ah, mo dẹ̀ kìlọ̀ yín tó mo wọ́n nu yín ẹ̀yin méjèèjì pé ká ẹ ṣe sùúrù ra yín <laughs> ìran fi pé bọ́mọdé bá ń gé gìlígbó àgbà yìí máa mọ bó máa fọ́ọ̀lù sí ẹ ṣe nǹkan mo dúpẹ́ ọlọ́run àti kálí dúpẹ́. àdúpẹ́ ara ẹ mo dúpẹ́ lọ́wọ́ ẹ gbà. Ah, tí ẹ dùn dúkù dúkù méjì àfọ̀rọ̀ lẹ́sọ̀ n ti gbé mi ń kùn mo sì ti fẹ́ gbàgbé. n bò lọ bọ́rọ̀ ìwà àtọ̀rẹ́ rẹ̀ n bò lẹ bọ́rọ̀ ara yín dé. bàbá ṣe rí mo ti pinnu lọ́kàn ara mi mo lè fi bá ọlọ́run mi dá májẹ̀mú wípé èmi pẹ̀lú àtún lájọṣepọ̀ mọ́ láéláé tí mi là ń fi fún. àìṣe báwọn o ti gbọ́ tí mo sọ fún ọ yorùbá tó kù bí o ṣe rí o tí wọ́n níjà ọ̀dọ́là o kọ ní sọnù ẹni tó ṣe tó dunni lónìí ó lè dọ̀là kó ṣe tí ó dùn wá ni ṣe é rò pé èyàn ò lè ṣàǹfààní fúnra yín mọ́ ni àǹfààní tó bá yẹ kẹ́yìn méjèèjì ọjẹ́ láàrin ara yín ẹ wà mọ́ àwòrán yín bí ọ̀tá ẹ lè ṣàǹfààní fẹ́ lómi hm, kọjá àgbàdo kọjá lórí rẹ̀ kò ti gbọ́ o gbọ́dọ̀ gbọ́ pẹ́kẹ́ o hmm? o ti bọ́ tí mo sọ fún ọ kọ ya jáwọ́ lórí ẹ̀kọ́ pamọ́ra o sì rí wọn ọ̀dà. tá a bá pé ká follow due process tá a bá ní gbogbo etí ìgbà lọ múra pé kó gbàgbọ́ ṣé nǹkan kò ní burú jù báyìí lọ. Ah! nǹkan á bàjẹ́ o nǹkan á bàjẹ́ o ká wí fún ni ká gbọ́ ká sọ̀rọ̀ fún ni ká gbà ó ní iye ènìyàn ṣé ni ká ẹ̀yẹ nǹkan bàjẹ́ ìjà ọ̀dọ́là ìjà ọ̀dọ́là orúkọ ló ń sọ ní ẹ̀ṣà lónìí torí dákun ẹ̀jọ́ ẹ̀wọ̀n ẹ̀ṣà ló ẹ̀wọ̀n ẹ̀jọ́ nínú ọ̀bá tóbi ọmọ tèmi mo ní àbí lọ bá ìyàwó olóògbé ká tún lè fi ọ̀rọ̀ tó létí. sọ̀rọ̀ ah! èjì rẹ o. Ah, kó bá jẹ́ ilé nǹkan ṣé ìyàwó olóògbé ó ṣe láàbá báyìí ẹ má bínú bó ṣe rí lọ́kàn mi ló ṣe jẹ́ kí n sọ bẹ́ẹ̀ ẹ má lè bá wa ṣe ọmọ ilé ìdíje ńlẹ̀ ni ẹ̀jọ́. Hmm. ọ̀dà a gbọ́dọ̀ wà díjú tán pátápátá ìyín ti bàjẹ́ ti bàjẹ́ a gbọ́dọ̀ tó wá làjúlẹ̀ kí ìmúra ètò má ṣubú lé lórí. láàárín fámílì èmi náà máa mọ bí màá ṣe sẹ́tù àwọn nǹkan kan màá jẹ gbé ìgbésẹ̀ ìbátọ́ àti ìbáyẹ dédé ètùtù iye bá máa ṣe ìyá ara ọmọ ti bí máa fi yá ọlọ́run á fún yín ṣe nígbà yẹn àmọ́ ìjẹ́ ti fámílì ẹ fi gbogbo yẹn lẹ̀ fọlọ́run kí ó ṣe yín. adéníì ìjà ń sún ọ́ ìjà ń sọ̀rọ̀ èèyàn rẹ̀